الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله أكرم يتولى فو أسواج نبي محمد ولكن يبقى متياكي كما سيدي لكم فانك وقواه kọ́ láti gbogbo ẹ̀kọ́ láti kalẹ̀ àwẹ̀ arìnrìnàjò arìnrìnàjò ṣẹ̀rẹ́ àti ní ẹ̀tọ́ fún ìtọ́ bá wà rájò tí ọba fẹ́ gbẹ̀wẹ̀ ó lè mẹ́gbà ṣùgbọ́n ọlọ́run ògbó nírájò ní ààwẹ̀ ọlọ́run fi ní wàmáńkánà مريض أو على سفر فعدة من أيام أخرى ẹni tó bá jẹ́ aláàárẹ̀ àbọ̀ jẹ́ onírìn àjò tó wà nírìn àjò tí ò wá gbàwẹ̀ ẹni kan máa san padà lọ́jọ́ mi. torí ẹ̀ àdìsù Abdullahi bin Abbas radiyallahu anhuma. قل سافر رسول الله صلى الله عليه وسلم في رمضان أنا بسرج من رمضان فصام وسبعوا حتى بلغ عصفان وفي دعاية يمكن عصفان ثم دعا بماء بإناء من ماء وأنا بعض بيت يومي أبيك بيت يومي فشرب نهارا ànábì wa mú mi lọ́sàárẹ̀ ìrírí yìí náà láti fi yí káwọn èèyàn mà fà á tọrọ ó jáwẹ̀ hátà qadima Mákà tó fi dé Mákà àrẹ́jọ́ gbà yìí kọ́ọ̀lù طاووس توبة عن جهاته ابن عباس wà á tọrọ ànábì gbàwẹ̀ nínú àgbè ó sì tún jọ̀sán nínú kíni ó náà nínú kíni nínú àjò fàmọ́ ń ṣe wà mà ṣe àpọ̀ ẹni tó bá wù kó gbà ẹni tó bá wù kó mẹ́gbà wọ́n bá ti sọ ọlọ́run ọ̀gbọ̀n láti pé tí ọba lè gbà wọn kọ padà máa gbà níjọ́ tí ọba rọrùn. àwọn àfáwa ní ìrìn àjò tó lè sọ ìmọ̀gbàwẹ̀dẹ̀ tó fún yàn ó ní àwọn májẹ̀mú. májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun ni an yakuna safaran masafatan aw urfan kọjá sí pé ìrìn àjò náà ní í jẹ́ ní ìrìn wọ́n ní distance la fi wo ni àbí ní àládà la wo ni torí pé distance ni àwọn àfa àwọn majority àwọn olùmọ̀ẹ̀sìn àwọn lọ síbi pé ìrìn àjò distance la fi wo wọ́n ní tí wọ́n bá ti rìnrìn forty eight miles ó ti ṣe kùn tí ń ṣe déédéé lọ́yà twenty five to eighty kilometres òun ni àgbà pé nìyí rìnrìn àjò èyí tó bá ti bí síbẹ̀ wọ́n ní kìí sí ìrìn àjò. tó a sì ráwọn àfáà mi táwọn sọ pé rárá ní tá a bá ti mà nírìn àjò ní àládà àwọn èèyàn yẹn òun náà ni ọmọ jẹ́ ní àjò yálà ó tó yẹ distance yẹn ni àbí kò tiẹ̀ tó. mo ti rẹ́ nìkan rí tó wá láti ẹ̀jẹ̀ ọwọ́ aṣọ́ṣogbo wọ́n ti ṣe kọ́ sóró. ẹ̀jẹ̀ sóṣogbo sójú wákàtí kẹ̀kẹ́ lọ àbí kan àwọn kẹ̀kẹ́ náà bẹ̀rẹ̀ pé lọ́wọ́ ẹ̀fà làájà bóyá ń jọ̀hún ìrìn àjò ni náà táìmù yìí pé àtọ́ akọ ẹsẹ̀ ẹ̀jẹ̀ sóṣogbo rírìn àjò tó ní wọ́n báyìí láti sí àwọn ní wàlùfújátú ma a ma ń já alàlùkọ́sùrù wàlùfítìrọ̀ mashru'an fi jíǹsì sáfàr wàlám yà kó sọ sáfàrọ̀ ní sáfàr wọ́n ní hujja èyí tí ó sì gbára ní gẹ́gẹ́ bí ẹ̀rí òun lọ wà pẹ̀lú àwọn tí wọ́n sọ pé èèyàn lè dín òkú lónírìn àjò èèyàn sì lè mọ́gbàrò tí ò bá fẹ́ gbà ọba mu fún nírìnàjò ṣẹlẹ̀ àbúwọ́lù ìrìnàjò tí ò bá jẹ́ ìrìnàjò ìrìnàjò ń jẹ́ tí ó rìn ní iye kan wọ ní iye kan tó tẹ̀sí ìrìnàjò náà tábàtúmọ̀ ìpínlẹ̀ àjò náà ìrìnàjò náà ni ọmọ jẹ́ ìtara náà sọ̀rọ̀ bàbá ibùdó òsè ní ọ̀ṣọ́nà ọ̀rọ̀ ibi táwọn náà jó lé lélẹ́ nìyẹn àwọn wá sàlàyé nǹkan kan pé nígbà míì ìyá pẹ̀lú máa ń tẹ̀lé nípa pé alájà náà lọ́sọ yóò ṣùgbọ́n alájà àwọn ẹnu kò lérí ẹ̀ pé ìrìnàjò ní bí wọ́n bá lọ báyìí ìrìnàjò ní kìí ṣe ìrìnàjò wọ́n ní èyí tó bá ti di pẹ́ẹ́nu kò lérí ẹ̀ báwọn ká lo distance yẹn olóṣèkìlì òun ló máa láfíà wọn. wọ́n jẹ́ ẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ òun nìyẹn wọ́n jẹ́ ẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n lóun ni áyùjá ìfẹ̀lbálẹ̀dà wọ́n bá tásọ̀lá bíi mẹ́ndínà wọ́n gbọ́dọ̀ ti kó nínú ìlú rẹ̀ gbogbo bíndù tó wà mẹ́ẹ̀ tó ti bọ́ sẹ́yìn lọ ó tó ní láǹfààní pé òun jẹ́ ó ti pẹ́ ká tó ìgbà kó ti do nílé àti tó lè mọ́ gbà tí ọba fẹ́ gbà wò. níbi tó bá fẹ́ wà nínú ìlú kò àti lè ká kó níwájú tí ó lè lè wà ní ìlú rẹ̀ kó sọ pé wọ́n ṣe kíni òun ṣe kọ́ sírù. tó wọ́n ṣe kọ́ sírù kò lè sí kọ́lá fún wọn ṣe jámù gan-an. kò tí ì sí torí kò tí ì sí ní àjò bákan náà ni wà nínú ìlú rẹ̀ náà kó tún wá sí kí ni kó lọ́wọ́ máa sí ni ó gbọ́dọ̀ kóhùn ti bẹ̀rẹ̀ àjò ìbẹ̀rẹ̀ rẹ̀ náà ti nínú ìlú. ni wọ́n àwọn ni lọ́jọ́ àwọn ti pé ìrìn àjò rẹ̀ jẹ́ ìrìn àjò rẹ̀ òun rẹ̀ ìrìn àjò ẹsẹ̀ ìrìn àjò ìrìn àjò ẹsẹ̀ àtúntí tí ń gbé ní lọ ìrìn àjò ìwà àbàjẹ́ ni èèyàn bẹ́ẹ̀ pé ìrìnàjò ló ṣe pé wọ́n fẹ́ lọ wo ni ó ti wọ́n fẹ́ ní tẹ́lẹ̀ kan wọ́n fẹ́ lọ síbẹ̀ ìjọ sí àbí ẹni tó ń fẹ́ lọ jalè àti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀wà bàjẹ́ mhm. ní gbogbo àwọn ọ̀rọ̀ tẹ̀lé bí ìwòran bọ́ọ̀lù pè é nípa káwòrán bọ́ọ̀lù ẹni tí àwọn afa sọ nípa rẹ̀ bọ́ọ̀lù gẹ́gẹ́ fún rẹ̀ àti àyàfi tó wáyé pé bọ́ọ̀lù yẹn ó ní ṣe pẹ̀lú tẹ́tẹ́ tó bá yẹ pé èyí tó ní ṣe pẹ̀lú tẹ́tẹ́ ni yóò di àrà rẹ̀ ó náà mọ́jọ́mú tó jóná o kì í ṣe tó gbọdọ̀ gba àsìkò lọ́wọ́ yẹn tí ò ní jẹ́yìn ó kírun lásìkò tí ò ní jẹ́yìn ó ṣe wá kì í ṣe bí ẹ gbọdọ̀ máa fi lówó àsìkò sí púpọ̀. na bí àwọn nǹkan ẹ̀yẹ bó ṣe lọ nìyẹn ẹnì kan bá ti jẹ́ rájò ẹ̀sẹ̀ àwọn mẹjọ́rìtà olùmọ̀sí ni kéèyàn bá ṣe lẹ́rọ àjò bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ fún kó dandan ní kíkọ́ gbàwẹ̀ wọn ò sí èdè fúnra ẹni bẹ́ẹ̀ láti wọn gbàwẹ̀. lẹ́yìn náà nínú mẹ́jọ mi ni pé kọ́mọ̀jẹ́ sí pé èròǹgbà rẹ̀ láti ṣèrìn àjò yẹn ètò ni láti lọ gbàwẹ̀. ẹ̀fẹ́ ló múlẹ̀ fẹ́ lè déètì fúnra rẹ̀ láwọn pé wọ́n ní àjò pé ní gbàwẹ̀ wọ́n á tìrètì ìrìn àjò fúnra rẹ̀ ní inú àwẹ̀ láti mọ́ ìlẹ̀ gbàwẹ̀. wọ́n kàn ìpera rẹ̀ bẹ́ẹ̀ ni o ní ìpínjẹ́ òdodo rẹ̀ nígbà tó bá ti mọ̀ sí ọlọ́run gbogbo onígi ògbó láàwẹ̀ kí á ní ọgbọ́n tó fẹ́ wọ́n dá síra rẹ̀ òkè ọkọ̀ ọgbà náà ìgbẹ́ tó bá jẹ́ àrò ìkéde wò sí lẹ́tọ̀ fún un àyè pé téèyàn bá jẹ ọ̀sán jẹ tó ọgbọ́n jẹ jẹ dájọ́ fi jẹ ọ̀sán jẹ yóò tún jẹ lẹ́sẹ̀ lọ́dọ̀ náà tí ó sì tún san padà. náà onírìn àjò wọn ní ọ́pṣọ̀ wà fún láàrin tó gbàrò àbí kọ́ má gbà yálà ìrìn àjò ọlọ́jọ́ pípẹ́ ni àbí ìrìn àjò kékeré ìbáyọ̀ pé ìrìn àjò rẹ̀ ọkọ̀ já wá lójijì ni àbí ìrìn àjò tọ́jọ́ sí pé ibi tó ẹ̀ṣẹ̀ ni láti ìgbìmọ̀ tìlú kan bọ́ sí lómi ni àwọn nìkan bẹ ẹlòmíín bẹ máa ń pé gbogbo ìgbà ni ìrìn àjò tiwọn ìlú kan bọ́ sí ìlú kan ìlú kan bọ́ sí ìlú kan bí wọ́n ti máa ń ṣe lò gbogbo àwọn bẹ́ẹ̀ náà wọ́n ní bí àwọn tí wọ́n jẹ́ bí àwọn pilot irú wọn àtàwọn tí wọ́n máa ń wá bí ọkọ̀ ojú omi kẹ̀kẹ́ wọn. èyí tó wá dájú fún nínú àjò òun ni èyí tó bá jẹ́ rọrùn fún mi òun náà ní pèsè. máa pé táìmù tó wọ́n yàjọ kó gbàwẹ̀ lọ́jọ́ rọrùn fún jù kó gbàwẹ̀ máa pé kó mọ́ lọ́jọ́ rọrùn fún jù kó mọ́ gbà èyí tó bọ́ sí gbígbàwẹ̀ àtà ìgbàwẹ̀ kó ní àjò bá tẹ́lẹ̀ lórí àwọn lè tó dáa ni pé àwẹ̀ ni kó mú wọn àwẹ̀ ni kó mú torí àdìsí àbúdàdá ìrọ́bí ọmọ wa ni ó ní kó mẹ́má ànàbí yìí sọ̀rọ̀ láwà ní ọ̀pẹ́lẹ̀ mọ́ sí Ramadan àwọn bẹ̀rẹ̀ pẹ̀lú ànàbí nínú oṣù Ramadan tí yóò mi ṣẹ̀dí dìlhàr ní ọjọ́ tí òru wẹ́dà gbóná jẹ́ قولي إن, إن أحدنا لا يدع يدع على رأسه من شدة الحر قولي متي وجع وقال دي وقالكم فوضي رباي يدع فيهم فوق فوري يقولوا يدي كلا جربي قولي ولا فينا سائل إلا رسول الله صلى الله عليه وسلم وعبد الله بن رواحة ó ní kò wá sẹ́nì gẹ́gẹ́ tí ń gbàwẹ̀ nínú àwọn ìjọ anábì nìkan lọ àti àbúlá ìbùnú ọ̀rọ̀ wa àméjì tí wọ́n lè gbàwẹ̀ nínú àwọn torí pé àwẹ̀ wọ́n gba àwọn ọ̀gbá bákan náà ni àwọn wá pìfà káwọn gbà òun ló fà àwọn tí wọ́n sì gbá náà ẹnìkan kò mú wọn sí tó wá tètè gbá yẹn òun ní tètè mú ìyẹn tètè ń gbé ẹnì kúrò lọ́rọ̀ ara rẹ̀ nu kò tún ní lọ ní lọ́rùn mọ́ lẹ́yìn náà tí wọ́n tó gbà lásìkò ààrẹ dandan wọn tí mo mú kára yá ju pé kí wọ́n máa dáyọ̀ gbà lọ àti gbogbo tó jọ mọ́lẹ̀ lọ lẹ́yìn náà ni pé àwọn oṣù oṣù ọlọ́lá àwọn tó wà ní oṣù ọlọ́lá tó tí òsì tọ́ dàbẹ́ ẹni tí wọ́n bá ti láǹfààní àti gbà á bá wọn kó tètè gbá òun ní fi ń dára fún rẹ níbẹ̀ ẹni tó bá yẹ pé ààrẹ gbígbà yóò jẹ́ ìṣòro fún pẹ̀lú ìrìn yẹn wọ́n ní wọ́n kọ̀ fún kó ọlọ́pàá náà rà òjíṣẹ́ ọlọ́run bá kan àwọn nǹkan gbààwẹ̀ nínú àjò àwẹ̀ yóò sì jẹ́ ṣòro fún wọn àbẹ́bí wa ni lẹ́yìnsà nínú àdìbẹ́rù ọ̀sìyàrú fi sáfà kò sí nínú dáadáa kéèyàn máa gbààwẹ̀ nínú àjò àwẹ̀ tó ń fi ń jẹ́ ìnira fún yín ẹ wá nítorí àbẹ́bí ni kò sí nínú dáadáa bí ìyẹn ti jẹ́ nìyí lẹ́yìn náà ọlọ́run yòrídùn láwọn ìdẹ̀kùn ọlọ́run fẹ́ fún yín ọlọ́run ọba ọ̀fẹ́ nira fún yín alẹ́bí ọmọ muhammad sallallahu alayhi wa sallam ó ní inna allaha yuhibbu an tu'ta rukhasuhu kama yuhibbu an tu'ta azahimu ọlọ́run fẹ́ kí ọmọ ẹsẹ̀ kí ni tó bá ní rúkṣọ tó ń fẹ́ sí ìrìn àjò kò gbọ́dọ̀ tí ìtúlò tí ó fi ṣe ìrìnàjò yẹn torí kankan lè ṣẹlẹ̀ sí tí ò ní lè kọ̀tínú ìrìnàjò mọ́ ó sì jùgbà tó bá jáde kó lè jẹ́ bí àṣìṣọ́ lẹ́ẹ̀kan wọ́n yẹ pé pléènì ni tí pléènì bá ti gbéra tó bá ti gbéra tó ti kó nínú ìlú èèyàn ti láǹfààní àti fi nǹkan sẹ́nu tí ò bá fẹ́ gbààwẹ̀ tóòrùn bá ti wá wọ̀ ẹni tó ti bẹ̀rẹ̀ ìrìnàjò òun ti wọ̀ níbi tó ti kó pẹ̀lú fláìtì nígbà tí fúláìtì gbéra tán tó ti sínú tè wọ́n bá tún rọrùn wọ́n ní ó ti gbà àwọn ẹjọ́ yẹn àwọn èrò bàjẹ́ ó ti gbà àwọn ẹjọ́ yẹn tè torí lo ìdájọ́ ibi tó wà ní kí fúláìtì tó gbéra bí fúláìtì tó gbéra yẹn òun ti tó bọ́ síbò míì ó ti kúrò níbi tó wà tẹ́lẹ̀ òun ló ti déédéé pé ìdákéjì rẹ̀ lẹ́sìn pé ó kò sẹ́jú márùn-ún títí ló fi tó ní fúláìtì gbéra létà nígbà tí láti gbéra tán wọ́n tó rìn níbi wákàtí méjì kóró tó wọ̀ ó dìgbà tó ń bá wọ̀ ó tó rí kó tó lè sí i tó ó ti kó níbi ìdájọ́ ibi tó ti kó òun kò lè lò sáájọ́ fún ìdájọ́ ibi tó wà lókùn tó mọ̀ lò báwọn bí àwọn nǹkan yẹn ti jẹ́ nìyẹn. bákan náà ni pé onírìn àjò tí ó bẹ̀rẹ̀ àrẹ̀ nílùú kan ìlú mi ló ti lọ sọdún ìdájọ́ ibi tó ti lọ sọdú olókùn tí ó máa lò táwọn ẹ̀rẹ́ bá jí yọ padà máa sọ gbèsè yìí pè ní tó bá lé àwọn afáàkà ni yóò lé náà yóò bá yóò bá gbà rẹ̀ àtàkì ni yóò tún ní kọ̀kọ̀ níbi tí alámọ̀rí tí ó lágbára dé lónìí. wọ́n tó ní àjọ bá darí dé bá darí sílẹ̀ lọ́sàn-án àwẹ̀ tí kò sì gbàwẹ̀ dé tí ẹnu ìgbà tó kù tí ilé ó fi ṣú ṣó lè máa jẹun àbí kó ṣe ìmùsáàkù torí ó ti parí ìrìnàjò báwọn nǹkan ní ah, ó lè jẹun tó bí wọn ti ṣe ọbẹ tó tẹ́lẹ̀ nǹkan sì ní rárá yóò mẹnu tó lókù kò ní ṣe kí ni kò lè jẹun mọ́ ìwọ́n tó bá jẹun náà wọ́n jẹun ní kọ̀kọ̀ ọmọdé ní gbangba náà nínú àwọn àdájọ́ tó ní ṣe pẹ̀lú onírìnàjò nílé. ó yẹ tó bá jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ sèmi ìrìn àjò náà ni gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa àwọn ní DHL yẹn àtàwọn ní gbogbo ó lè máa túnu ṣùgbọ́n ìgbà tó bá ti lè lọ́rùn sí táyọ̀ bá rọ̀ lọ́rùn ó tètè gbogbo ṣe pé gbogbo ayé gbogbo náà ayọ́ pé tó wà lọ́rùn yóò yóò pọ̀ púpọ̀ ayé gbogbo àtàyè bá ti rọrùn wọ́n tètè gbìyànjú láti gbà eléyìí ní ọjà eléyìí jẹ́ nínú àwọn àdájọ́ tó so mọ́ àwẹ̀ onírìn àjò abẹ́rẹ́ ọ̀rọ̀ bá lè tẹ́lá ó sàlékún àbọ̀yé fún wọn kọ̀ọ̀kan fún ọjà alága ẹ̀ṣọ́ àdúgbò wọ́n láti tó ń kọ́ láti kà náà. Nínú. Okay. Uh, Later after I was done, we were done with my own. Ṣé ọkọ ẹ lè àtìsẹ̀ àti òògùn nígbà wà ní ìwà? Sẹ́kọ́ndì ni pé bí òṣèlú lè gba ọ̀rọ̀ yẹn nínú ṣé kó lè máa bọ́yọ̀ tó máa ń Ọ̀rọ̀ ti ń bọ̀ wá ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ̀rẹ̀ ẹ máa ti ń pè àwọn onírìnàjò lásán yìí á sọ àwẹ̀ aláàrẹ̀ náà ìrora kan àwẹ̀ olóyún àtẹni tí ń fọmọ lọ́yìn òkè ṣẹ́ni mọ́ṣálà yìí ni mọ́ṣálà tí ìyàpọ̀ ní wà ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn olùdásán ọ̀rọ̀ ń lọ bí ọ̀nà oríṣi mẹ́ta àkọ́kọ́ ni pé gbogbo ẹni tó bá ti lè ojú olóyún ni àbẹ́ni tó ń fọmọ lọ́yìn ni ṣé ó lè gbà wẹ̀ kò báyà léyà rẹ̀ kò sì báyà kankan lérí ọmọ pé yóò àfẹ́tẹ̀ ni wọ́n ní dandan ni kó gbà wẹ̀ dandan ni kó gbà wẹ̀ tó bá yẹ pé ń gbá ń báyà lórí ara rẹ̀ lórí ara rẹ̀ dandan wọ́n pé ó lè fànírà fún òun pẹ̀lú kọ̀díṣọ̀ tó wà wọ́n ní kó jáwé kó san padà tó bá jẹ́ sí pé lérí oyún ní báyà lélérí àbí lérí ọmọ tí ń fún lọ́yàn pé òun gẹ́gàn kò lè àfẹ́tì òun ṣùgbọ́n bóyá yóò àfẹ́tì ọmọ tinú àbí èyí tí ń fún lọ́yàn ìran náà àfa kan wá ní ní wọn á kún sí mẹ́ta lórí àwọn kan lọ síbi pé ìjọba jáwẹ̀ yóò san padà yóò tún wá bọ́yìn àwọn sì sọ pé rárá yóò san padà ní òní bí bọ́yìn kan àwọn ilé ìkẹta làwọn sọ pé kò tí ò nídìí kó bá ẹ̀kọ́ nídìí kó san padà kó máa bọ́ yẹn kó máa bọ́ yẹn ṣùgbọ́n èyí tí mẹjọ́rítà àwọn olùmọ̀sán lọ òun náà ni pé kó san padà bẹ́ẹ̀ ni ìyá bọ̀ yẹn kó san padà òun ni tábà sì wò àwọn ìyá wa náà àwọn ọmọ nǹkan ju pé kí gbà ẹ̀ náà ni ìdí ọ̀bá gbà wọ́n ṣe kí ni wọ́n máa ń san padà náà lọ́nà tí ni wà á ń tasumu khairu lakum kẹ́ ẹ lè gbà wẹ̀ ń lólórí fún yìí. lẹ́yìn náà ni wọ́n ṣàlàyé èkán yẹn ọ̀kan máa ń fìyàn lọ́kàn balẹ̀ jù lọ. tí wọ́n bá sọ pé èèyàn fìyàn ló jẹ ni tọ́lọ́n bá ní tí mo rán léyìn láwọn èlé ń rìn àyò tí wàá padà gbà wọ́n ṣùgbọ́n èèyàn òkè ọkàn balẹ̀ pé àwẹ̀ ènìyàn jálè yẹn san padà. kí bá pa ọkọ̀ balẹ̀ kọ́ lọ́wọ́ balẹ̀ pé kí ló ti pè é ó fi hàn lọ́kàn balẹ̀ nínú padà ìkéyàn sọ pé ọmọ fún ní oúnjẹ lọ ṣùgbọ́n àwọn kan ẹ̀ náà táwọn náà gbára lé nínú ọ̀rọ̀ Abbas àti ibn Umar ti pé ọ̀rọ̀ ibn Umar àti ọ̀rọ̀ ibn ó sọnù ó sọnù wọn kí wọn kọ́kọ́ gbìyànjú náà kí wọn máa lẹ́nu pé kò ní ṣe ṣe tí wọn bá gbìyànjú èké bá ṣe ṣe èé ní padà wà lọ́nà ìwé tí wọn tètè gbà lásìkò tó jẹ́ oṣù àsìkò ọlọ́lá yìí ó dá bẹ́ẹ̀ púpọ̀ ó ti yé mi sọ. kí ni kejì ókè àárọ̀ ọkọ ò lè àṣìṣì ìyàwó láti bá a gbà wà kò ṣeé ṣe ìyàwó tó ti lè àtúntì ọkọ ẹni kó lè àtúntì ara wọn àwọn tí wọn máa ń bá gbàwẹ̀ ẹni tí ò sí láyé mọ́ tí àwẹ̀ sí ìgbésí àwẹ̀ wà lọ́rùn rẹ̀ òun ni wọn lè bá ṣe kíni wọn lè bá gbà ìṣúgbọ́n tó ń bá ló wà láyé wọn lè tó sì láǹfààní àti lè dá àṣìṣọ fúnra rẹ̀ wọn dà sọ ẹni tó bá wà láyé tí ò lè san títún tí ò jẹ́ kó lè rí san tí ò lè gbàwẹ̀ mọ́ yóò mọ bọyàn rẹ̀ kò ní kẹ́nìkan bàbá ìṣèjẹ́ nìyẹn سبحانك اللهم وبحمدك آه. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه